ṣé gbogbo èèyàn ló ń lárí Oyèdèpò ló ń lé Adébóyè ló ń lé gbogbo wọn fẹ́ ra jet ìdílé wọn mélòó ló ti ní lárí bẹ́ẹ̀ rí tọ́lọ́run bá ti ràn yàn lọ́wọ́ tíṣù ẹ̀ bá fún láfúnjù wàá fọwọ́ bò ó jẹ́ ní nà án gbogbo eléyìí ti pọ̀ jù níbo mélòó ni Adébóyè Oyèdèpò ń wá jẹun Adébóyè ń wá jíìpù lọ Ìbàdàn fọwọ́ ẹ̀ ṣiṣẹ́ as a lecturer ṣé ó lè ra ó lè ra limousine tọ́lọ́run bá ti ẹ̀dùn ẹnu ṣe bá ṣe mo ṣe ṣe rè tàbá rí ibì kan sì tán kọ́ ní àkó àkó wọn jọ ẹgbẹ́ dá everywhere tó ní lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ló mọ ló ń pín rice àti búrẹ́dì ń bẹ̀ bẹ́ẹ̀rẹ̀ dín ló ń pín tí ó ṣe pọ̀ jù òun ló talẹ̀ fún wọn òun ló ta bẹ̀rẹ̀ grand fún wọn òun ló tomi fún wọn òun ló ta pure water fún wọn òun ló ṣe pọ̀ he's more or less a business man he's using this just for business that's all. Sure, Alibasa. I'm Alibasa. Thank you, sir. By the time I'm ready to do it. No problem, sir. A rí pé oṣù oṣù mẹ́ta ní Amẹ́ríkà ní London ìgbà díẹ̀ Nàìjíríà ṣé lára ṣe ìránṣẹ́ náà ni àbó oníṣẹ́ mi tí wàá bá ṣe láwọn òkú tẹ̀ ń lọ yìí. <laughs> thank you very much sir uh, Psalm according to your question Psalm one oh Psalm one oh five verse twelve thirteen fourteen only due to the fact that they are few in number àwa wòlíì ló sọ bẹ́ẹ̀ yẹn o olo olo ní ẹ má ṣe fọwọ́ kan àwọn wòlíì mi ẹ má ṣe wọ́n ní ibi nítorí pé a gbọ́dọ̀ káàkiri fọ evangelism iṣẹ́ olúwa náà ní sáà fídíò kúnlẹ̀ gbogbo tá ti wàásù tá ti wàásù tá ti wàásù tá ti ṣìnà tá ti wàásù tá ti ṣe gbogbo ẹ̀ bàjẹ́ lọ lọ́dọọdún ní ìsìn mọ́ ń lọ sí by February mọ́ ń lọ sí ehm, Sydney ní Australia mo máa ṣe six months kò ṣe é bínú lọ kò ṣe é bínú padà mo ti ń dọ̀jì gbogbo àwọn gúrùpù tó fẹ́ rí mi ń bẹ̀ láti bí eight years so yes sir mo láti lọ so when i get in there mo láti ṣiṣẹ́ káàkiri kí n gbé church kalẹ̀ fún wọn bẹ̀ mi ò ní pe lórúkọ mi kó má bá yẹn lọ so wọn máa wò yín pé mo dákan lẹ̀ fún wọn. ẹ kì í pe lórúkọ yín. no. nọ́nà kò sí kẹ́kẹ́ lábẹ́ fi yẹn ṣe hòtẹ́ẹ̀lì ló máa jẹ́ gbẹ̀yìn gbẹ̀yìn ṣé mo rán òun ṣẹ́ church sí Tampa mo láwọn church tí mo associate mo rẹpẹtẹ ní eh, eh, um, Broadway Los Angeles mo láwọn churches lamẹ́ríkà tó ẹ gbé àjọ bẹ̀rẹ̀ èmi mo dálẹ̀ ṣaṣẹ́ everything mi ló ń béèrè mi ò ní ìdí ẹ̀ tó o bá lówó ju church ò lè gbé church ga now o lè fowó olówó owó nílò olówó oníyọ àìmọye àwọn èèyàn tó ń fi orúkọ Jésù ṣe business àwọn Oyèdèpọ̀ àwọn Oyèdèpọ̀ wọn forúkọ Jésù ṣe business ni then àwọn um, Eh, lantarin ó forúkọ jésù ṣe business ni orúkọ church náà lọ fi gba lóhùn so automatically wọn lè dádúró lórí ọwọ́ wọn wọn dẹ̀ mọ̀ kan tí jésù jẹ́ dẹ̀ muslim náà wọn bí bùdá ń sọ yìí dẹ̀ tó bá wo adégbò tó bá wo yédégbò ń bẹ̀ yẹn eh, ìyá ẹ̀ àwọn tó ń gbálẹ̀ lọ ní títì ló sọ fún ìyá ẹ̀ tó lọ fẹ́ àfáà ìyá ẹ̀ kìrìsìtẹ́nì ni ló lọ fẹ́ àfáà ló fi jíṣẹ́ fún pé ó máa bí ọmọ ológo gẹ́gẹ́ bí ògo tó ń sọ lẹ́ẹ̀kan yẹn ọmọ kan máa jáde lára ẹ̀ tó máa jó ológo ọmọ ṣùgbọ́n white ni kó máa wọ̀ then kò síbi tóun ti ní wọn ní gbogbo àgbáyé so wọn sọ̀rọ̀ church wọn sọ̀rọ̀ anything but lẹ́nì níbo náà ti mọ̀ wọn Oyèdèpọ̀ but àwọn ìwà kan wà tó wù ní London tó wù ní America tí ó jẹ́ pé ìwà tààrà tí wọ́n jẹ́ kó wọ̀ bẹ̀ mọ́ bí olè bí àfọwọ́rá but yíyan ní ògbógbó ẹ̀jẹ̀ yíyan gbogbo ẹ̀jẹ̀ náà kájá pátámúyàn bí ká ṣe gbogbo ẹ̀ wòlíì òtún lè rí wọn yẹn gbogbo ẹ̀ ló ti ṣe kọjá ń bẹ̀ yẹn ìyẹn ló fà tó fi wọ jákẹ́ẹ̀tì white lójoojúmọ́ yẹn ó mọ̀ ó sì rántí prophecy all the time ó sì rántí ẹ̀ mo fi wà ní suit white lẹ́nu ọjọ́ mẹ́ta ìdún jíjẹ́ pé máa kú ní september october ó ti padà lọ sí ayọ̀ ni ó ó ti lọ tún bá ó ti lọ ṣe owó iṣẹ́ tó yẹ kó ṣe ó ti padà sí sọ́ọ̀sì ètò dúdú nítù ó dẹ̀ ti padà èmi lọ́gbà ọjà máa bẹ̀rẹ̀ lọ́gbà oyè dẹ́gbò máa pàpà kú hmm. ìyẹn kàn mí isaiah thirty eight one to five nígbà tí ẹ̀sìn káyà mọ́ bó ṣe máa tún bá olúwa rẹ̀ release